بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ألا قفوا لهم وبا وبا تيولا رجا جلو ọba tó fi ìkẹ́ rẹ̀ àti àjùlọ rẹ̀ sẹ́wàkò di àkókò yìí ní oṣù ọ̀wọ̀ oṣù àpọ́nlé oṣù tí fi ń lọ́lá jù wájú ọlọ́run ọba oṣù tí ṣẹ́ rí nínú ẹ̀ tí ń jẹ́ àdìpele lára báwọn oṣù tó kù bákan náà bẹ́yàn bá ń ṣe lọ nínú rọmọdọ́ọ̀nù náà àdìpele ìyà náà níbẹ̀ fún ìyàn wájú ọlọ́run torí ń túmọ̀ sí wípé èèyàn bàbàrà ń tí ọlọ́run bàbàrà

obìnrin náà gbọ́dọ̀ gbọ́yé nínú ṣẹ̀ríà Islam a ti sọ fún wa níbẹ̀rẹ̀ àwọn ìdánilẹ́kùn wa ní rọmọdọ́nù yìí wípé bọ́lá ọba láṣẹ pa ìran ọkùnrin láṣẹ láti ṣe ìjọsìn fún bẹ́ẹ̀ náà ló pa àwọn obìnrin láṣẹ láti ṣe ìjọsìn fún torí kan náà wa wa náà wọ̀ iná kan náà ni kó wa wa ń sá fún gbogbo ìbáadáa tí Allah subhanahu wa ta'ala bá ti pa ọkùnrin láṣẹ rẹ̀ obìnrin náà kú sínú ìbàdá àti wọn yẹn àfàwọn àṣesí kọ̀ọ̀kan tó wà exceptional zakati wá sínú ìṣesí tó wà exceptional bọ́kùnrin ti kó sínú ẹ̀ lóbìnrin kó sínú ẹ̀ a ti ṣàlàyé rírì tí jẹ́ fún wa lánàá ó sì ní ọlá tó pọ̀ wájú ọlọ́ọ̀bà bin náà kó bá ní ó lé ní àkọ́kọ́ nínú àwọn sàhábà náà Muhammad alayhi salatu salam tó ń ṣe ọlọ́run máa rán jáde lọ sí dáwà fáwọn èèyàn ń ta pàápàá jùlọ ìlú Yemen ó ń ṣe ọlọ́run máa rán Mu'az lọ wọ́n Mu'az lọ sí dáwà fáwọn ará Yemen níjọ́ náà àwọn ará Yemen Yahud àti Nasara ni wọ́n Christians àti Jews ni wọ́n wọ́n ṣe mùsùlùmí àwọn ẹlẹ́bọ àmbóòsánú wọn náà sì kéré ṣùgbọ́n àwọn tí wọ́n ń pàpè mára pé ọmọlẹ́yìn Kristi làwọn ọmọlẹ́yìn Moses làwọn àwọn ni wọ́n wà nínú ìlú tó pọ̀ jùlọ oríṣiríṣi ọ̀nà àdé tó sẹ̀lẹ̀ ó sì fún ní guideline tí ó tẹ̀lé níbi iṣẹ́ dáwà ó fún ní rishadet ó fún ní guidelines ó ní ó máa pàdé àwọn èyí tó kọ́ pé wọ́n sí oníṣẹ́hádàtàn la ilaha illallah kí wọ́n jẹ́rìí pé kò sí ọba míì pé ajọ́sìn fún ju ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ kí wọ́n sì jẹ́rìí pé màná Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni mí fa in ata'uka lidhalik tó máa gbọ́rọ̀ sí ẹlẹ́nu ìyẹn ni pé títọrọ ṣéjì wọ́n dúó tọrọ ẹbọ tó hàn sí wọn ẹni tí ń bá jẹ jẹ́ nínú ẹbọ ìwà kèfèrí ó hàn wọn lẹ́yìn ìgbà náà fa àkùdérè fún wọn lábárí pa wọn láṣẹ pé Allah subhanahu wa ó ṣe ká máa kírun wákàtí márùn fún wọn lọ́rùn àyàn lójú ọjọ́ àti lálẹ́ lójú ọjọ́ àti lálẹ́ súbì táǹkì kìí sójú ọjọ́ láàfin kì àtẹ̀mọ́jú láǹkì sí lórí àti nausiria isii a lasale a silale laansi mejeji salaye re funwa bee sa in a to ruru kele dalek kama tun tele lori ile itaora n kikiye wa tunwa su hun fi alasuwa na wata ala kwa awon laashe ko o ma gbazgbazgati ni dukiya won lodu awon ahuniya ohun awon aborawan won si won ni ruwo lowo si won ni dukiya kó dá padà fáwọn tí ó jẹ́ fùkọ̀rọ̀ ohun àwọn tálíkà àwọn ó ṣe ọlọ́ alẹ́sìláàtò salam ó wá ní ọmọ àṣàpẹ̀lẹ́ wà ìyáka wà kàrọ̀ ìmà àmúwàlìhìn wà ìyáka wà kàrọ̀ ìmà àmúwàlìhìn sọ́ra rẹ̀ mọ́jọ já sí pé èyí tó bá jójú lówó nínú dúkìá wọn náà ló máa ranjúmọ́ láti gbà ní zakat lápèjúwe

bẹ́ẹ̀ náà ni nǹkan oko èyí tó já sí gbé bẹ́yìn ṣe ń ṣe nǹkan oko yìí òjò ní rọ̀ sí láti sánmà zakawa náà èyí tó já sí pé by irrigation system ni èèyàn fún ara èèyàn lèèyàn ń wẹ̀ tiẹ̀ lómi tí ẹ̀ tó ń ṣe wàhálà yẹn lọ́tọ̀ zakati ń bẹ lórí ẹ̀ mú wá já sí pé nígbà tó bá fẹ́ gba zakati lọ́wọ́ àwọn èèyàn kó wá já sí pé èyí tó ní value jù nínú àwọn dúkìá wọn yẹn ló mọ̀ wá ranjúmọ́ fún ara wọn ní kí wọ́n ṣe ẹ́stímẹ́tì tó zakati wọ́n wọ̀ kí wọ́n mú jáde lẹ́nu ṣẹlẹ̀ alẹ́sàlátù sàlám wọ́n mú wá zọmọ jẹ́bẹ̀l fàtàkìdá àwọ̀tẹ̀ mọ̀fùlọ́wọ́n páyá ibẹ̀ páyá ìpè tẹnta bá sábù sí sí bá tẹ́lẹ̀ èèyàn lórí ṣe pé ẹni tó wà oppressed táàbù kò ní sí gàgá kan tí ó jù gbígbẹ́ ìpè níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo eléyìí ń já mọ̀ wípé yọnú wa lára ń wa fi jó ni bàbá yọ zakati inú islam a wùlé sí nǹkan méjì nǹkan àkọ́kọ́ ní pé ńgbà tá bẹ̀rẹ̀ òwò yìí sí a abẹ̀rẹ̀ òwò yìí níbi inú Ramadan ọdún tó kọjá lẹ́sìn Ramadan míì wá tún yípo bá láńpẹ́ ní alhaul Ramadan míì tún yípo bá kìí ṣe calculation oṣù Gregorian calendar là ń lò fi ń yọ zakat bó ṣe sí pé nínú ṣẹ̀ríà Islam àwọn àsìkò oorun tá ń kírun sí nínú wákàtí wa kìí ṣe movement of the sound bóòrùn ṣe ń lọ sí ṣe ó ní ìsìláàmù ń gbé kalẹ̀ láti pé a fi máa kàkúléètì bàtà máa kì tó bá ṣe déédé pẹ̀ lásìkò táwọn náà gbélẹ̀ nínú aago ń lò kò sáburú bó bá yapa sí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ zakiati yíyọ kìí ṣe pé inú oṣù mo bẹ̀rẹ̀ sí láti ń kàkúléètì ẹ̀ inú oṣù ojú ọrùn ìyẹn fi ń ẹ̀ ìyẹn bẹ̀rẹ̀ Ramadan ni wà ní ìsìn a ti bẹ̀rẹ̀ láti inú March tọ́yé bàbá wa calculate ẹ̀ mọ́ tèèbù ká fi mọjọ́ ká fi mọ́ ní oṣù tá bẹ̀rẹ̀ sí náà nínú tèèbù yẹn náà kò sáburú ṣùgbọ́n Islam ń fara méjì gbé ká lo oṣù ojú ti ọ̀run láti fi wò ó tó bá wá yí tọ́dún kan bá yí kó bá condition àkọ́kọ́ nìyẹn condition kejì ó ní wípé sórílẹ̀-èdè kọ̀ọ̀kan economically kí n tí islam ń gbé kalẹ̀ gẹ́gẹ́ bí gold àti silver tàbá convert ẹ̀ sówó orílẹ̀-èdè kọ̀ọ̀kan èlò ló bá dé Nigeria as a case study ibẹ̀ láwà tá àti ń lò sẹ̀mí ìgbà tí àwọn olùmọ̀ òfin ẹ̀sìn tí wọ́n wòye sí wọ́n ní tó close sí one million naira something thousand approximately two million naira ni owó téèyàn nínú àkáǹtì àbí téèyàn fi ń ṣòwò gbọ́dọ̀ wọ̀ kí zakati tó wọ̀ close to two million naira bí ká gba bí fifty thousand naira as a change inú ẹ̀ lọ́sàn ní two million naira so èèyàn ń ṣe bísínẹ́sì ni èyí tó jẹ lówó èyí táwọn èèyàn jẹ lówó síta tó fẹ́ gbà lówó wọlé kírẹ́dìtì nìyẹn yóò ṣí èyí tó sẹ́kù sórí ẹnu ọjà yóò tó bá ṣe pé bísínẹ́sì tó bóyá company àbí industry àwọn equipment àwọn engines tó rì mọ́lẹ̀ yóò ẹ̀ kan bá wá bẹ́ẹ̀ n tó wà náà tó yẹn wọ́n bí túlẹ̀ yọ inú ẹ̀ tó fi ní yọ inú ẹ̀ ni wípé nígbà tó rí pé tó wà lẹ́yìn lóòótọ́ ó ìgbà tó jẹ́ àwọn olówó síta yìí gẹ́gẹ́ bí oníṣòwò kò sóníṣòwò tí èjò owó nígbà tó sì ń tó náà fẹ́ san síta one two five hundred thousand naira zakati wọnú owó ẹ̀ láti mú kí Allah subhanahu wa ta'ala gbogbo tó gbé kalẹ̀ fún wa nínú àlámọ̀rẹ́ ẹ̀sìn wa kò sí èyí tó fi ọ̀dájú ṣe lófin ẹ̀sìn fún wa àánú ni èyí tó bá fẹ́ jọ gbígbà kó fẹ́ le káworú ìṣẹ̀ṣẹ̀ ń tọ́lọ̀ ń le mọ́ bẹ́ẹ̀ á dìpẹ́ sí ìgbọ́rọ̀ náà ni otherwise legislation ṣẹ̀ríà islam ìrọ̀rùn ló bá dé àánú ló bá dé àníṣẹ́ nígbàtí wọ́n náà gbogbo ọjà tó ń tà kí ó sọ 2 million naira ah, alhamdulillah látọdún iná èmi ló bẹ̀rẹ̀ sí yọ zakat èmi ló lè mú ọ̀ràn yàn lọ́wọ́ bá ṣẹ torí pé mùsùlùmí òdodo tí ń retí alkiyama tó fẹ́ bọ́lọ́wọ́ bá pàdé tọ́nà yẹn kan bá ń bẹ́nu ìsìláàmù tí ò tí ì rí múṣẹ yóò máa ká lára kún tí ì rí ṣe. ká ah, ọlọ́run ti jẹ́ kí èmi náà lè rí kíní ìṣe kí n tó filẹ̀ ayé rẹ̀ àwọn èèyàn lọ hajj láti lọ jọ́sìn fọ́lọ́hun lára orígun islam ni mẹ́sà pèsè owó fèmí náà pèsè àlágà fèmí náà kí lè lọ àwọn èèyàn zakati lára pilẹ̀ sí wá ní kí mo ṣe lọ́wọ́ kò tó nǹkan níwájú wọ ọlọ́run kó o náà dábọ̀rọ̀ kí náà lè máa lọ zakati tó gbọ́dọ̀ máa jẹ́ tí ó máa dùn ò tí ì rí ọ̀nà yẹn ọlọ́run bá wá therefore èèyàn tó oní fifty thousand naira oní 100, hundred oní two hundred nígbà tá a yọ lọ arítógbó owó tó sẹ́kù pẹ̀lú tó válò kalẹ̀ bí one point five ní zakati ò wọnú owó yẹn. náà nínú àwọn ọ̀nà tá a ti máa ń gbà rówó ẹlòmíì ń bẹ kì í ṣe pé bóyá ó lówó tó fi ń ṣòwò ṣùgbọ́n lówó nulé bẹ́ẹ̀ ni lọ́nà méjì ló fi lówó nulé. ìgbà tọ́kọ rẹ̀ kú bẹ́kù sọmọ láàrin wọn rárá àìmọ́ sọmọ láàrin wọn rárá yìí yóò jẹ 1/4 ní fi ilẹ̀ lógún tọ́mọ bá ń bẹ wọn yóò jẹ́ 1/8 fi ilẹ̀ lógún ó mú ogun tó jẹ lọ́dọ̀ ọkọ ń bàbá rẹ̀ náà sí láyé má ó lẹ́tọ̀ọ́ sógún wọ́n bàbá rẹ̀ náà wọ́n fún nígbà tó jẹ méjèèjì papọ̀ zakati wọ̀ kò ní sọ pé mi ti fi ṣe bísínẹ́sì náà ẹgbẹ́ tí ìrẹ́ ìsìlámù ń sọ ìwọ ló lówó yẹn tòun yẹn ò lè gbélé lásán bẹ́ẹ̀ tó mọ̀ pé wọ́n lo ní kó mọ́ yọ ẹ̀tọ́ àwọn tí wọ́n ń já láìní fún wọn nú ẹ̀ tó bá ti rí ìdànù ṣẹ̀rẹ́ ìsìlámù àìgbówó pamọ́ sínú ilé ìsìlámù ò faramọ́ láyé <clears throat> ká gbówó pamọ́ sínú ilé ká máa wá bọ́ àwọn wá wò lójú à ń fowó ṣòwò ni kó lè tó bá wá di pé owó bá yí a lè fi sàǹfààní fúnra wa a lè fi sàǹfààní fáwọn ẹlòmíì tí wò ráǹfààní sí ń ta ní ló lọ́wọ́ nulé bákan náà ara ìgbópamọ́ sínú ilé oní jewelries táwọn obìnrin ń lò ẹ̀gbà tọrùn ni tọwọ́ ni ẹ calculate gram ẹ̀ ètò jẹ́ gold ètò jẹ́ silver tó bá ti ń close sóbi 2 million naira yìí yóò yọ ọ́nú ẹ̀ àdíṣẹ́ àpàdà sọ díbẹ̀ kódà bó ti pé fúnra àbá kan sọ wípé tó bá ti pé gold yẹn bá ṣe ń rẹ̀ ìṣẹ̀ síta àwọn jewelries yẹn ó fi ń ṣòwò síta nígbà náà ní zaka tó lè wọ̀ àǹfààní sì ní sọ wípé rárá o kódà kó ti pé fi ń ṣọ̀ṣọ́ fún ara rẹ̀ láàrin òun àtọkọ inú ilé náà ni láàrin àtọmọ inú ilé náà ni owó ni yóò yọ zaka jẹ bẹ́ẹ̀ náà ni kí tó fọ́n mákòjú rẹ̀ wá èèyàn múra àti ṣe wedding àwọn tátà ń sọ ìyá lè máa wò wípé àfà kò sí láwùjọ ti wá ń bíi àwọn tí wọ́n nírú àwọn ọ̀rọ̀ yìí àwọn tí ń gbé lábújá tí ń gbé Port Harcourt tí ń gbé lẹ́kọ̀ọ́ ni ààrẹ kò síbi tọ́lọ̀ òtún rẹ̀ dá lọ́wọ́ ṣùgbọ́n tí èèyàn bá mú òfin rẹ̀ kalẹ̀ tẹ́lẹ̀ nínú ẹ̀sìn náà nígbà tásìkò yẹn bá tó tọ́lọ́run bá dáyàn lọ́lá tí yóò fi lè mófin Ọlọ́run bá ṣẹ àmọ́ ẹni tí ò máa gbọ́ nǹkan kan pa ẹ̀ tẹ́lẹ̀ ó dàbí gba pé wọ́n ń ṣe wá sí nìka létí èèyàn ẹni ẹwà náà ní títò lọlé ọkọ ní títò níyàwó ó máa gbọ́ kalẹ̀ náà ni bọ́lọ̀ bá wá lásìkò bá tó ń kọ́ àbí ọ̀rọ̀ tọ́láàkì ò sí tọ́láàkì ó ti bẹ́ẹ̀ tó bá níyàwó nílé ẹkú mọ̀ dájọ́ bàbá kọ̀ bá ní kọ̀ ó kọ gbogbo ẹ̀ náà nípa kọ lábẹ́ òfin ẹ̀sìn bí ò bá ṣẹlẹ̀ sí ó lè ṣẹlẹ̀ sẹ́ni súnmọ́ tẹ́ni ọmọ wò wípé ah, ó dà pé yìí máa ń lọ sí lẹ́kṣọ̀ ó dà pé àbú yìí máa ń lọ ẹ jẹ́ ń mi láàrin mi àdé láàrin mi ṣùgbọ́n mo ti bá ti ń kódà bí àti ìsí ní circumstance ní káfí lò á gbọ́ àgbọ́yé rẹ̀ kalẹ̀ sódà tí jọ́ sí ìlò rẹ̀ bá dé yóò rọrùn fún wa ní dàmú púpọ̀ wàhákàtà èyàn jẹ́ ní tí olóòfẹ́ ṣèyàwó ẹ̀gbọ́n tó ní lamẹ́ríkà ìkan tó ní Dubai wọ́n ní Saudi wọ́n sẹ́ndì owó sí débi pé owó ń lé ní 2 million naira 5 million naira wọ́n sì ní ó fi ṣe nìkan ní nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin àtìyàwó yẹn tó bá di pé wọ́n tún postpone ọjọ́ tí wọ́n ṣe ní káàkiri orí ilé ni wọ́n wà lọ́wọ́ ẹn bóyá kò tẹ̀ níjọra wọn mọ́ wọ́n ní fámílì wọn wọ́n ní ṣù wọ́n ní kìíní kan lọ́jọ́ bá ń gùn lọ́jọ́ bá ń gùn lọ́dún kan padà yípo bá owó yẹn nú àkáǹtì ẹ̀ ó yọ zakat ẹ̀ o hmm. torí pàápàá jùlọ ẹni tọ́lọ̀ máa ní kórìí rẹ̀ pé náà tẹ́lẹ̀ tí ìrẹ̀ bá ti rí bẹ̀ sí jókòó yẹn ṣe yóò dá sórí bísínẹ́sì ni kò ní dé pamọ́ sínú sínú ilé kó ní ẹ̀mọ́ wò lójú bóyá ti sàkè ní tí ó padà bọ́ sí hmm. yóò dẹ̀ bá tòun yẹn sórí òwò ni torí tóun yẹn bá ń bẹ lọ́wọ́ àwọn tí wọ́n yọ̀ǹda owó yẹn fún àwọn ló mọ̀ sí sòwò ni so wàhákàdà nínú àwọn ọ̀nà tí obìnrin tún lè fi àkwáyà owó nìyẹn bóyá tù gbé òun gan ṣiṣẹ́ fún rárá rẹ̀ àbójogún lára dúkìá tọkọ rẹ̀ fi ilẹ̀ àbójogún lára dúkìá tí bàbá rẹ̀ fi ilẹ̀ yíò ìbàjẹ́nu méjèèjì tọdún bá ti yípo bá tó sì wọ nìsọ́ọ̀bù nìsọ́ọ̀bù yẹn ni a sọ pé close to two million naira lówó nàìjíríà ni o kò gbọ́dọ̀ yọ. afáwa mamtúrmìlì rahimahullah ta'ala wọ́n ni wọ́n ṣe ọlọ́ alayhi salatu wassalam in ṣe àlàyé rẹ̀ fún wọnú hadith amúrọ̀ mọ́ Shu'aib, amúrò ní bàbá òun gbà wá látọ̀dọ̀ bàbá أن امرأتين أتتا رسول الله صلى الله عليه وسلم وفي أيديهما سواران من ذهب فقال لهما أتؤديان زكاته قالتا لا قال فقال لهما رسول الله صلى الله عليه وسلم أتحبان أن يصوركم الله بسوارين من نار قالتا لا قال فأديا زكاته عمرو bó ti gbàrí sí jẹ́ látọ̀dọ̀ ṣùẹ́bù bàbá rẹ̀ tó ní ṣùẹ́bù ń sọ pé bàbá tó ní arábìnrin méjì kan wá bó ń ṣe ọlọ́njọ́ kan lọ́rọ̀ ọwọ́ àwọn méjèèjì wọ́n ní ẹgbà wá ọwọ́ èyí tá ń pè ní bóyá ń ṣe lápèjúwe èyí tó jẹ́ sí pé ara góòlù ni wọ́n ti ṣe tó fi sọ̀ṣọ́ anábì wa ń sọ fún wọn nígbà táwọn àgbè rí anábì ní àfàdìyàn zakata ṣe méjì yóò yọ zaka

ọlọ́run já wọ náà wọ anábì tó bá rí bẹ́ẹ̀ fàábì ẹ̀ zakata ẹ̀yà ìméjì yá yọ zaka á ń ṣe ìtìjọ lọ́wọ́ yìí ilé yìí jẹ́rìí wípé obìnrin ń ìsìláàmù náà bí ìsìláàmù ni tó yọ kọ́kùnrin yọ zaka wọn náà gbọ́dọ̀ yọ zaka rẹ̀ Ibn Umar kọ́lọ̀n kó bá ní yọnu sí wọn àti bàbá rẹ̀ èyí tá a kà síwájú yìí ó ní ṣe pẹ̀lú zakati tó lówó dé ní dúkìá zakati ní tún bẹ èyí tó gbajúmọ̀ sí àwẹ̀ lọ́dọ̀ ti wá ń bí ogbólóhun bí tí yóò zaka ti owó owó dé wọ́n zaka àná zaka owó ni ó zaka owó ni ṣùgbọ́n jákà ní àwẹ̀ yìí kò yé wa bóyá káwa náà máa gbìyànjú ká máa tún ṣe lẹ́nu àwọn èèyàn pé ẹ má pè ní jákà bó ti rí ẹ pè ní zakanu àwẹ̀ torí ẹ̀ sọ pé zaka owó ń bẹ̀rẹ̀ pé zakatul mal so zakatul fitr ọ zakatul sawm zakati tá ń yọ nínú àwẹ̀ tá bá fẹ́ parí àwẹ̀ táwẹ̀ kù bí ọ̀la tí ó parí àbúkù bí ọ̀túnla tí ó parí òun náà ni tó bá kù bí ọ̀túnla táwẹ̀ ní bí 28 àbí 27 àti lè máa múra àti máa yọ zakatul fitr eléyìí náà ó pọn dandan lórí obìnrin kó yọ nínú islam hadith ibn murta sọ ó ní farada rasulullah sallallahu alaihi wasallam zakat al-fitr sa'an min tamrin aw sa'an min sha'irin ala al-'abd wal-hur والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه البخاري ó ní ń ṣe ọlọ́run àdíṣọ́lá àti sọ́lá ó ṣe yíyọ zakati ìtawẹ̀ táàfi ṣètúnú àwẹ̀ ó ṣe ní ọ̀ràn èèyàn lé wa lórí bàbá yọ káyọ sọ́ọ̀rù kan nínú táwọ̀ táwọ̀ ìlú ń jẹ́ date làdídùn àbí dádínù àwọn alọ́dọ̀ tí wá ń bí ló sí à ń pè ní làdídùn lọ́dọ̀ àwọn èèyàn láwọn ìlú wọ́n ń pè ní dádínù kẹ̀kẹ́ náà ni káyọ sọ́ọ̀rù kan nínú táwọ̀ káyọ sọ́ọ̀rù kan nínú wheat so sherir gbogbo ohun tó bá ti jẹ mọ́ bí powder abẹ́ tí ń jẹ́ wheat yìí gunicon wọn là ń pè ní ọkà bàbà àbí yangan tí ń jágbàdo àbí irú àwọn bíi sẹ̀mó gbogbo àwọn kan wọ̀nyí à ń yọ zakato fitri inú ẹ̀ ó fi dẹnu ẹ̀wà ó fi dẹnu rice gbogbo àwọn kan wọ̀nyí ààyọ sọ́ọ̀lù kan náà nú ẹ̀ fún zakatul fitr bá a bá yọ ọ́ lórí ẹrú ayọ lórí ọmọlúwàbí ìyẹn nígbà tí wọ́n ṣòwò ẹrú lẹ́yìn tí ò sẹ́rú ń ta ẹlòmínà ń bẹ lábẹ́ èèyàn tí ń bẹ freedom ẹ̀ olùjọ́ máa ń ṣẹ́ kò nílé ọdún kan tí ń lọ ìgbà tí bá ń bẹ lábẹ́ èèyàn ayọ̀fàgbàlagbà náà mùsùlùmí oúnjẹ ọlọ́run sì pa wá láṣẹ káyọ zakatul fitri yìí sáájú káwọn tó jáde lọ kírun ní ọjọ́ eid nígbà yẹn láti yọ sí eléyìí náà jọ́ra àyàn lórí obìnrin lábẹ́ ṣẹ̀ríà islam èyí tí ń jẹ́ sọ́ọ̀rù tánàbí ń sọ ń bẹ̀ yẹn òun ni múdù mẹ́rin múdù mẹ́rin èyí forí kọ̀ọ̀kan nìyẹn múdù mẹ́rin forí kan mẹ́rin forí kan lásìkò táwọn lò lé ní àwọn ti advance oríṣiríṣi ọ̀nà láti mú kí ní ìrọ̀rùn wọ́n tún ṣe àwọn measurement míì tó yọkan ni dèédé mẹ́rin múdù yẹn ní ẹyọkan yẹn tó já sí pé tán ti ti ẹyọkan yẹn ti ti bọ́ oúnjẹ fẹ́ fi wọn ó ṣe déédé mẹ́rin yẹn eléyìí yóò tún bákan náà ni tí ó bọ̀ wá sáǹfàní ní tí a ti rí in tí ń jẹ́ múdùtálò wọ́n ní ẹ̀kún ọwọ́ kan ẹni tó wà average ní stature kò kúrú jù lẹ́dà bẹ́ẹ̀ náà ni ò ga jù lẹ́tà sọ pé òun di wọn ní àlesọ pé kúrú àlesọ pé ga jù tó bá bu ẹ̀kún kan ọwọ́ rẹ̀ báyìí méjèèjì tó bù papọ̀ bẹ́ẹ̀ bá dà sínú múdù yẹn ẹ̀rí pé bèbí ẹ̀ ní ó ṣe so in absence in absence tá àbárí múdù a lè lò ó ẹgbẹ́ alternative means gbogbo àwọn nǹkan wọ̀nyí bó ti jọ́ràn èèyàn fẹ́yìn tó jọ́kùnrin ló jọ́ràn èèyàn fẹ́yìn tó jóbìnrin náà obìnrin yìí lè sọ wípé alhamdulillah baálé ti wa wọ́n wà responsible wọ́n yẹ sọkùnrin tí ò mọ ìwọ̀ ìyàwó wọn sí wọn lórí àwọn ti jẹ́ zakat mi kódà gbogbo tàwọn ọmọ wa àwọn àbúrò tí wọ́n ti ń gbé lọ́dọ̀ wa wọ́n ti yọ zàká wọn àwọn àbúrò ti ń gbé lọ́dọ̀ wa náà wọ́n ti yọ zàká wọn èmi ò ní ìdíkẹ́ mi yọ mọ́ tó bá ṣe pé àwọn kan náà ń bẹ náà tí wọ́n náà mọ̀ mùsùlùmí àwọn kan ń bẹ tí wọ́n náà mọ̀ ní mùsùlùmí ẹjọ́ ń sọ lọ́jà ẹjẹ̀ kan tí wọ́n náà mọ̀ wípé a ti lè rí nǹkan jẹ lọ́jọ́ ọdún yẹn yóò fẹ́ fún wọn yọ zakatul fitri mbẹ náà fáwọn yẹn náà bọkọ tiẹ̀ ti yọ lórí tiẹ̀ tó yọ fáwọn aláìní ta ìwọ náà yọ fáwọn tí wọn náà náà tó hàn sí i wọ́n sọ fọ́kọ rẹ wípé lágbájára yẹn káà yọ fún kò sí sọ fún nígbà ọkọ rẹ bá ń tẹ àwọn yẹn kó kún sọ tó bá sí wọn náà láǹfààní kó lówó rẹ àjọ ń wẹ̀yọ̀ náà lọ́nà ni àjọ fẹ́ wọ àlùjẹ́nà ni obìnrin tí ó wá sí lábẹ́ ọkọ ń kọ́ oríṣìí méjì ni wọ́n inna an takuna lam tawaffa anhu zawjuha wa inna an takuna mutallaqa aw mukhtala'a àbíká mẹ́ta obìnrin tí ó sí lábẹ́ ọkọ ìrìnà mẹ́ta ní islam fún wọn sí inú kó jẹ́ ẹni pọ́kọ rẹ̀ ti kú ṣùgbọ́n lọ́wọ́ ń bo láṣìírí pé ń ṣòwò zakatul fitr yóò yọ kò ní pé ṣe rí mi lọ́kọ tí zakatul fitr wájú ọ̀ràn yàn fún mi rárá ìyọ zakatul fitr kò ní ṣe pẹ̀lú pé yàn lọ́kọ àbẹ́yìn lọ́kọ kódà ẹni tí ò tí ì lọ ní ọkọ ọlọ́run kó wójú sọ́wọ́ ẹ̀ bí yóò bá ṣe máa ń sọ iṣẹ́ oṣù náà ní í ṣe òwò náà ní ṣe ó sì lówó lọ́wọ́ kódà zakati rẹ̀ mẹ́yìn tí ìwọnú owó ẹ̀ ṣùgbọ́n zakati sàwẹ̀ ó lágbára tó fi lè yọ lóhun di orí tara ẹ̀ náà kóra ní ráìsì àbẹ́wà àbísẹ̀mú àbí tó wá fi ń yọ láwùjọ tí wọn kó yọ fáwọn aláìní ìkan nìyẹn ìkejì alẹ́mọ̀tọ́lẹ̀kọ̀ obìnrin sọ́kọ rẹ̀ ti sọ pé máa lọ lé òbí ẹ àtìpapọ̀ àmì àti ẹ ti dópin kò sátúnṣe mọ́ kò ní gbé torípò ti wà lábẹ́ òbí òun kó lòun ní yọ àbí táwọn òbí ẹ bá tó náà fẹ́ ṣe láàánú almuftala'a òun lóbìnrin tó ṣe wípé ọkọ kó lè kúò nínú ilé títí ẹ̀ òun ló gbà ìrànlá pé wọ́n ọkọ mi yọ̀ǹda mi ibi tá a jọ bá dé yìí mo ti ń lo kúpẹ́ mi fẹ́ bọ́ jẹ́ padà sọ́dọ̀ àwọn òbí na'am àwọn àṣàjò máa yé wa wípé ẹlòmíì ń bẹ yóò máa dìlé zakat kò ní yọ lásìkò <laughs> ìṣera ẹni nìyẹn kò ní yọ lásìkò àìmọ́ yọ lásìkò yìí tó wá túmọ̀ sí wípé ò ní yọmọ láyéláyé ara ò ṣírò obìnrin yẹn tó bá rí filé ayé lẹ̀ ká tó sí nǹkan kan nínú dúkìá zakat yẹn

èmi gan-an mò ń yáwó èlé gan ni ta ló ní o yáwó èlé ní o èlé ó ti yá yẹn dá padà kú ń bẹ̀ ok ó tún ní ẹwò zakati yẹn èèlò ni nínú two million naira èèlò ni ìmọ̀ mùsùlùmí gbìyànjú kò yọ èèyàn gbọ́ ń bẹ bẹ́ẹ̀ ń ọkọ kò yọ zakati ẹ̀ títí tó fi wá di wípé ó filé ayé lẹ̀ àwọn àríjàkáàkì ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tí ò yọ a ọkọ̀ yọ gbogbo gbèsè yẹn kúrò lọ́rùn ẹ o èyí tó bá kù lọ́kọ àtọmọ òpin èyí tó bá kù lọ́kọ àtọmọ òpin tó ráwọn gbèsè yẹn bàbá bá sán ẹ̀mí rẹ̀ ò nílé lẹ́nu sàárè inú ìfúnpin inú ìfúnpinpin inú ìyà oníwọ̀n bẹnu sàárè hàtàtù ní ṣe ọlọ́dún sọ́láàtù sẹ́lẹ̀m ó ní gbogbo ẹni zakati bá wọnú owó ẹ̀ tí ó bá yọ nínú sàárè ní òbá filẹ̀ ayé lẹ̀ sánú sàárè ọlọ́run ó sọ àwọn zakati tí ó jọ yẹn yóò sọ di ejò eré ejò wo ejò apárí tí ó máa sàn jẹ nínú sàárè hadith tó ní àlàáfíà ni nígbàtí Allah subhanahu wa ta'ala tó ń sọ nínú sọ́tọ̀ tauba a'udhu billahi minash shaitani rajim والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون آية مجيجي wọ́n sọ̀rọ̀ nípa ìyà ńlá tí ń bẹ fẹ́ni tọ́lọ̀ níbi owó wọnú zaka wọnú dúkìá rẹ̀ tí ò yọ fún ìdí láti bọ̀ tán lé lójú alkiyama inú sàárè náà yóò tún jẹ́ lé oró fún wọn fi lé ìdààmú ní ó jẹ so láti lè rẹ́ tí irú obìnrin yẹn kó òun wàhálà náà sàárè ọkọ rẹ̀ ó gbogbo àwọn yíẹs tí ò zaka àti fọlọ́hún á yọ kó òun owó ẹ̀ á gbé ilé àwọn tí Islam ní kábíyèsà káàkiri fún ìgbà ẹlọ́kan tó tó balẹ̀ nù sàárè eléyìí bó bá ṣe sọ́dọ̀ ọkùnrin náà bá ṣe ṣe hàn nìyẹn ní tó bá wá kù o làwọn tán bá lẹ́tọ̀ọ́ sógun rẹ̀ òní wọn òkùn gbogbo o náà a wà ní àwọn wo là ń yọ zakati gan fún lábẹ́ Islam ìran mẹ́jọ ni wọ́n àwọn mẹ́jọ ìjọ yìí ní إنما الصداقات للفقراء والمساكين tẹ́rí àwọn zakati ta ní ẹyọ yìí àwọn tí ó máa jẹ́ recipient àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n gbà lábẹ́ òfin ẹ̀sìn ẹni àkọ́kọ́ alfaqir alfaqir wọ́lẹ́ntà ń pè ní tálíkà náà ni bó bá rí tààrọ̀ tọ̀sán yẹ̀ ò fún láti jẹ bítọ̀ tán bá ṣíọ̀ fún ta lẹ́yìn kò mọ̀ bí ó ṣíọ̀ bóyá ń jẹ 001 kò ní sí láàárọ̀ kò ní sí lọ́sàn kápẹ́ bí sùn gbogbo ibi tí ó bá wá sí yóò wá sí kódà ìmọ̀ ní lọ́wọ́ yìí gan ó ti fẹ́ sọ dẹni tí ń jalè so tí ó sì fi ń ṣiṣẹ́ àmọ́ ọlọ́run ní kó tiẹ̀ kójọ gbèlè tí yóò sẹ́kù fún irú ẹni bẹ́ẹ̀ ayọ̀ zakati fún kó ìbẹ̀rẹ̀ okòwò wàlúwàsákì àwọn aláìní aláìní tó ní aláìní tá à ń sọ yìí kò ní tó ní kìí ti pé kò ní rárá tó bá rí àmì alimasakin ẹni tí ò ní rárá alifaki ìlẹ́sọ̀ tó ní díẹ̀ tí ò ní tó alimasakin ó jẹ́ntù ẹ̀ nígbà pé wọ́n jà ń nìkan tẹ́ ẹ bá ń bẹ̀ ẹni tí gbọ́n wọn ṣe fàájì ìlú kan tán mú sí tán ṣe kẹ́ ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ ni dúnú mọ́ṣáláṣí ń kírun lọ́pọ̀lọpọ̀ ọgbà kìí fi mọ́ṣáláṣí lẹ̀ tó bá jẹ́ lóun lòdì tó ń dé báyìí ó ti fi iṣẹ́ dé báyìí tó wá mọ́ṣáláṣí kesi tó fẹ́ níwà rẹ̀ bẹ́ẹ̀ àìsówó lọ́rọ̀ fi dẹni ọlọ́run hmm? ìgbà fi ń sọ wípé gbogbo ẹni tí ò bá sì lówó lọ́wọ́ kò sí wùwà rẹ̀ ìwọ́tẹ́lẹ̀ bá lówó lọ́wọ́ ìwà tó bá ń gbára láti mọ bó ló ṣe jẹ́ òdodo ọ̀rọ̀ ni florentine ní ṣe jíjẹ́ jẹ́ yìí tí wàhálà yìí tó bá dé sọ́wọ́ rẹ̀ tán ó ṣòro sẹ̀ gbogbo tí wọ́n ń ń fojú ìjọ tó bá dé báyìí yóò rántí pé lábájá ṣe tí ó dá fún fresh court <laughs> miskinu so lásìkò tí ń bẹ́lẹ́ tó ṣe wípé àìnílọ́wọ́ lójú ó máa dákẹ́ jẹ́ tí ń ṣe wọ́ọ́rọ́wọ́ tà ẹ̀mọ̀ tó ń àmọ̀ tó ń àdúgbò kájọ zakati fún ẹran kejì nìyẹn yìí ti ń rọ̀ zakati a máa fún kọ́nà nílùú ti wà yìí a máa àwọn ìgbọ́n wa kan gbà yẹn táwọn gbìyànjú ẹ̀ láti constitute committee fún tí wọ́n gbé sign post ẹ̀ síta ń gbà yẹn ministry of zakat ṣùgbọ́n gbà táwọn èèyàn tọ́nà ọ̀pọ̀ ńkọ́ àwọn èèyàn mọ̀ pé kíní nípa tó ń kó láwùjọ wọn ò pé lára ìpìlẹ̀ ẹ̀sìn wá ní síbẹ̀ náà lò sí dáàbò wá tó láwùjọ ti wá ló ti ń bí àbílẹ́tì ti gbá wọn mìtì ní rárá tẹ bá ń wo àwọn ìyá ní ìgbà tán láwọn jó níṣẹ́ ọwọ́ fáwọn ń ṣe àwọn iṣẹ́ míì tẹ bá súnmọ́ wọn dáadáa náà kí ọlọ́gbọ́n wọn láṣìírí ṣùgbọ́n wọn ò ní orientation nípa nǹkan wọ̀nyí adúwá sọ fún àkóso pé wọ́n ṣiṣẹ́ òwò àṣọ́dí salary earners àti clarify yẹn lánàá salary earners tó dúkì tí zakaṣe wọnú owó ẹ̀ á ó mọ̀ lágbára o ó lágbára so torí pé dèdè tí èèyàn ń gbà ní salary àti sọ fúnra wa wọ́n fi program life yẹn economically yẹn kì í sábà tó gan bèlè ṣe kó sẹ́kù débi tẹ́lẹ̀ jẹ́ àfájọ sórí business ṣùgbọ́n ọlọ́ọ̀bá máa ń sábà kẹ́dà iṣẹ́ òṣèlú ń ṣe lóòótọ́ ó tún láwọn ọ̀nà míì tí fi ń ṣe mọ́ra wọn ọlọ́ọ̀ sì fàlùbáríkà sí méjèèjì fún tó sùn ń wọlé bó ti yọ ó wọlé èyí tó tún ń ṣe tí fi ń sàdàbọ̀ yẹn náà òun náà ń wọlé zakati wọ̀ òun náà ó yọ so wàlàáàmì yìí náà àléhà ní ministry ta set up lórí pé ẹ̀yìn ministry yìí ẹ máa fojú tó zakati àwọn òṣìṣẹ́ wà mẹ́ẹ̀ tí wọ́n ṣiṣẹ́ àwọn kan ń bẹ wọ́n dàbí revenue collectors a máa rán wọn lọ sínú ọjà ẹgbà zakati lọ́wọ́ àwọn ọlọ́jà báyìí báyìí àwọn tó bá já wọn fúlàní níjà aṣí wọn ẹ lọ sọ́dọ̀ wọn ẹni tí wọ́n gbé báyìí tó yẹ báyìí in tí ó yọ rè ẹni táwọn ọmọ àgbọ̀ ẹ bá tó yẹ báyìí in tí ó yọ rè àwọn oní nǹkan àwọn oní agriculture bóyá poultry ti tiẹ̀ ní bóyá agriculture ti tiẹ̀ ní àbí farming ti tiẹ̀ ní gbogbo àwọn kan yẹn àwọn kan là ń rán lọ àwọn àyè wọ̀nyẹn bá ti mọ̀ wípé àwọn tí wọ́n gba revenue náà wọ́n gba salary àwọn tó bá wà ní sọ̀rọ̀ zakati náà wọ́n gba salary salary tá à ń san fún wọn yẹn inú owó tá à ń gbà lọ́wọ́ àwọn zakati wọnú owó wọn níyẹn láti yọ wọ́n di kẹta wal mu'allafati qulubuhum ẹni tó sẹ́ gbà Islam ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn àti dáàkọ al àti dáàkọ masakin àti dáàkọ àwọn tí wọ́n ṣiṣẹ́ ní mínísírì yẹn ele wal-mu'allafati qulubuhum àwọn tó já sí wípé ìmọ́lẹ̀ ọlọ́run ló wọ̀ wọ́n lẹ́yìn tí wọ́n fi wà convinced pé ìsìláàmù nìkan náà lọ́nà gbogbo tó bá kù sí ń jẹ́ sínú tó kù lórí ilẹ̀ ayé ìrégbè ni kò sátìbọ̀ tán dáadáa ń díẹ̀ bó ti wà yìí àwọn yẹn náà bẹ́ẹ̀ lẹ́n tó kù nú ẹ̀sìn wọn tó wọ mùsùlámù náà wọ́n fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fowó ẹ̀ táìsì ẹ̀ níkà òsì ìjọra fún tí wọ́n bá lè máa mú rákì yìí ẹ̀dákun lè máa mú bàbá lè máa mú ah! ó ní irú ìsẹ̀mí ayé tí mò ń lò ńgbà tí mo wà nú ẹ̀sìn tọ̀hún á ah, mo sì gba ìsìlámù yìí náà kì mo retí kí n di mílíọ̀nìyà àmọ́ jíjẹ mọ́ mu gan ìṣòro fún mi ìmáàmù rákìrì àwọn ọmọ lọ́sọ́dọ̀ ìmáàmù àgbà fún gbogbo àìmáàmù tó kù wà ní ministry zakat á ní owó tó tówó kó fi bẹ̀rẹ̀ tó bá fẹ́ fa rẹ̀ sínú Islam bẹ́ẹ̀ náà nínà mùsùlùmí ni àmọ́ ròrí tí ò dá ẹlòmíì gbé káàkiri bí ròrí súfí sín rí ṣíì sín gbogbo àwọn ròrí tó tako kìtà àbájú súnà ló ń gbé káàkiri ọlọ́wà ní kó mọ gbọ́dá wà fà fún mọ̀ a ah, àti súnà tó ń tẹ̀ ń yìí táwọn yá yá yá táwọn yìí àti lánàá Boko Haram àṣẹ́lànà kamara ń bú àbúbákiri ìbò ìmòrù mọ́ lálẹ́ àwọn sọ àbàmọ́ kò wọ́n kéfèrè sọ́nà ó wá lọ fẹ́ dúró rí ìlànà táwọn ẹni jọ́ kìnnà níbi lórí inú ìsìlámù so a ń fa lójú mọ́ra sínú súnà pẹ̀lú ká máa fún ní owó kọ̀ọ̀kan tó fi máa lù sẹ̀mí tó fi bẹ̀rẹ̀ owó ó di kẹ́ni falgharimin algharimin wà fi lọ́rùn ẹrú láyé ìgbà tí wọ́n ń ṣòwò ẹrú ẹni tá a bá mọ̀ nínú àwọn èèyàn wa tó gún kó lẹ́rú tàbí fẹ́ gbà bá lọ́wọ́ àwọn tí wọ́n mú lẹ́rú yẹn á san ransom wọn lóye báyìí ní ẹ̀san èèyàn yín lẹ̀ kò sówó ẹrú mọ́lé ni ni àmọ́ tó fẹ́ jọ bẹ́ẹ̀ ń bẹ́ èyí tó fẹ́ jọ bẹ́ẹ̀ ní tàwọn agbénigbowó yìí àwọn kidnappers tó ń gba ransom lóríṣiríṣi àwọn tí àwọn ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ìṣẹ́ ọ̀nà kó sàmà ọ̀rọ̀ wọn lójú kọ́lọ̀ kó sàánú wọn àwọn tá a sì kó sí wọn lọ́wọ́ ìsọ ọlọ́run bá àti bíbú àṣírí rẹ̀ kó máa fi sọ wa kó mọ̀já kó sọ́wọ́ wọn kọ́lọ̀ subhanahu wa ta'ala kó sì rọ àwọn náà lẹ́mìí kó jẹ́ wọn lè túnbá ètò bá lòun nífẹ́ túnbá nú wọn kọ́lọ̀ kó dí pẹ̀lú ẹ̀ bó ti yẹ bó ti tọ́ wọ́n wá gbéyàn bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ sí mílíọ̀n náírà wa anẹ́gùsíìtì títí abẹ́lórí five million naira ẹni tán wá gbé tán five million naira wá yìí kò ní ìkankan tó nílé á lọ sí zakat mùsùlùmí ní mọ̀nà

torí islam ti kalẹ̀ kìlọ̀ fún wa pé owó kọmúléláta mọ́yà owó gúrúmì mọ́yà owó gbógun wọlé mọ́yà owó gbógun mi mọ́yà gbogbo owó tó mọ̀ lóòfin sówò tó tó tó bá wà lórí ìrùn báyìí tó ló wà lẹ́yìn máàmù ó tún <sighs> mí sílẹ̀ ah, kí ló dé bá dẹ́yìn irun ah, alájà kí ló dé bẹ́ẹ̀ ti mí sílẹ̀ lórí ìrùn ẹ̀ bí máàmù ti ń kírun ọkàn <laughs> àwọn ará abíọ́lá ni wọ́n bí kìí jẹ́ ìsáàkù ó dùn ọmọ báyìí tó bá jẹ́ kó wó èlé náà ló yá títí táǹfààní ibi tí a ti rówó ẹ̀tọ́ yá tí wò ní gbówó ìlọ́lọ́ wá sì ti wà á nẹ́tíìsì níwájú ọlọ́run láti máa ń sọ̀rọ̀ ìtí máa ń káyàn lára ibi tí wọn bá ti ní Islamic Cooperative Society àwọn lè ní ẹ̀tíìsì bí ẹ̀wájú ọlọ́run o ṣùgbọ́n gbóbi tá a bá ti ráǹfààní síbi tí wọ́n ti ń yáwó tí ò sówó èlé ń bẹ̀ tí wò ní gbèlé tá a pàpà rán rí mọ́bẹ̀ náà oléwu wájú ọlọ́run o ó léwu ẹja tún bá èyí tó ti jẹ́ wà ní ọmọ sàn sàn kó kó ń bẹ̀ mo bá ti sẹ́sẹ́ ní àkáǹtì ẹ kí wọ́n close ẹ̀ wò ní kankan bá wọn ṣe mọ́ ẹnu wọn bá tó bá ń jáde níbi tí mo ti sanwó ìlé yẹn mọ̀ wọn ra máa gbá níwọ̀n bá máa dá padà máa gbá níwọ̀n bá máa dá padà díẹ̀ díẹ̀ yóò padà gbèrú àlùbáríkà owó ọ̀ kò tó wá pé lórí eléyìí ọ̀nà àláì náà ló fi ń gbà ṣiṣẹ́ tó fi ń rówó àmọ́ gbèsè sẹ́bọ̀ ọlọ́run bóyá àwọn olè wọ́n gbá ń gbowó lọ́wọ́ yẹn nígbà tí èèyàn fẹ́ lọ rajà àmọ́ wá káyàn mọ́lé ni gbèsè tàdé síyàn lọ́rùn nínú zakat ayọ̀ fún ẹni yẹn pẹ̀lú gọ́ọ̀rì mí náà nìyẹn pápá jùlọ tó bá tó wá jẹ́ tó ṣe pé ṣe wá wúlò fáwọn mùsùlùmí láwùjọ ó wúlò ní islam púpọ̀ fún mùsùlùmí àní jẹ́ káàsì rẹ̀ ó tú kí gbèsè yẹn wá lè sóko bòmí àmúnú owó zakat táwọn abọ̀rọ̀ yọ á fi bá tán gbèsè ẹ̀ àwọ̀bí ní sẹ́bí ẹlẹ́kẹjọ nìyẹn ọmọ orí rìn ọmọ ojú ọ̀nà ẹni tí ń sẹ́rìn àjò tó wà stranded gbogbo nǹkan tó ní tó gbé dání tó lòun fẹ́ fi ṣe nǹkan ìrìn àjò lówó ni ló ń jẹ ní gbogbo ẹ̀ ti tán ọ̀nà tó fi gbà tán ni tó lò tán àbí rárá wọ́n dá lọ́nà wọ́n gbowó ọwọ́ ẹ̀ hmm? àwọn ṣe wáyọ̀ dájú tó báyìí wọ́n ní lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àwọn máa ń wà kí ẹrù táwọn bá ń wọkọ̀ tọ́nà àwọn ti mọ̀ wípé àwọn òfin gbogbo àwọn yóò gbádùn lẹ́kọ̀ọ́ àmọ́ nìbàdàn àwọn expect irú ẹ̀ student ni wọ́n wọ́n ṣe masters program láti ní university àwọn apáyín bíi five tech níjọ́ àwọn fẹ́ para sékòó tẹ̀sán báwọn ará ẹ̀kọ́ kò sígbà tí wọ́n fi rìn kọ́nà àbágo mẹ́wàá lẹ́lù wọ́n gbé àrùn tí wọ́n wà tó máa ti lọ rọ́kọ̀ àwọn ọmọ lọ sí kò àwọn bíbí pé kò kò sígbà tó wọlé tó wọlé sí àwọn dé bàdàn yáde kánú yáde eight thirty àwọn á decide pé àwọn tẹ lọ sí kò mọ́ káwọn sùn nílé ibi táwọn máa ń sùn bàdàn kílẹ̀ fi má báwọn ti rọ́ ń ta sí yẹn nìyẹn àwọn bá dájú àtàwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bẹ́nu ọkọ̀ àwọn olè ni wọ́n ìkan wọkọ̀ àmì ìjókòó sẹ́yìn níjókòó passengers tọ̀ ha fẹ́ wọlé ìkanu wọn bó yóò bọ́ọ̀lẹ̀ wọlé wọlé wọlé afá ìwọlé wọlé wọlé a wọlé lónà bá sì jókòó sẹ́gbẹ́ àwọn àméjì fún àwọn sí ẹ̀rin àwọn rìn díẹ̀ báyìí ìkan ọkọ̀ rásù àwọn lórí <laughs> ah, eré àbí nǹkan bí kejì náà ṣe bọ àwọn nìyẹn àwọn náà bá ń sọkàn ọkùnrin àmọ́gbà tí wọ́n ń na àwọn ọkọ̀ ọkùnrin wòlò yẹn fẹ́ ti láàrin èèyàn mẹ́ta ní ní dóńgó mẹ́ta wọ́n na àwọn débi pé wọ́n kọ́ dẹ gbogbo bíi jọ́ìntì ara wọn wọ́n kọ́ fọ́ ní nǹkan dáadáa tí gbogbo rẹ̀ dẹ̀ wọ́n á gba láptọ́pù méjì tí ń bẹ lọ́wọ́ àwọn hmm, wọ́n gba láptọ́pù kan tí ń bẹ lọ́wọ́ àtàwọn sẹ́ra wọ́n gba fóònù méjì tí ń bẹ lọ́wọ́ àwọn fóònù dídí gbogbo táwọn lọ́wọ́ ń gba gbogbo ẹ̀ sọ ọlọ́run sáà bẹ́ẹ̀ nìyí so a máa wáyé bẹ́ẹ̀ sẹ́sìmà ẹni tó ṣe pé ó ṣe bí àfáà yẹn sí àfáà tẹ̀ ni wọ́n sí ẹ̀ṣẹ̀lẹ̀ sí tó wá rẹ́yìn tó lọ tó wá ní ẹjọ́ ẹ fún náírà fi wọkọ̀ dé àdúgbò bá wọn gbà ẹ̀yìn àfà náà tó ń tọrọ bára sẹ́yìn pé yóò sọ ní yẹn pé ẹ̀yìn àfà súnà náà tó ń tọrọ bára àlàyé ló kù a máa ń wáyé Islam ka ìgbò lára wọn àmdọ̀bà ti pàdé yín lọ́kọjá ó lè burúkú ìwọ́wo ní àmdọ̀bà pàdé ẹ̀ ẹ̀yàn ọmọ olè burúkú yìí nǹkó kan ọ́ báyìí tó rọ́nà ló ń pa mọ́ra náà jẹ́ ó pa ẹni tó ní á ní tí mo fi ń travel ní àwọn olè ká ọmọjú ọ̀nà wọn gbowó mi kódà báyà ni mò ń tọrọ tí mo fi ń wọkọ̀ débi tí mo fi débi yìí kò kàn láti máa sọ pé ló ń pa ní tó bá ní lọ́wọ́ fún tó bá sì ní á ọlọ́run bó ṣe bàṣírí èmi ò ní torí pé ìjọ́ tọ́wọ́ bá ní kó fọ́ọ̀lù sí situation yẹn láyé ni wàá mọ̀ wípé kése tó rọrùn rárá gbogbo onírìn àjò láyé gbogbo àtìrìnàjò láyé àjòjì ni wọ́n ìsẹ̀mí tẹni tí ń bẹnu lé tí ń bẹnu lọ ara ẹ̀ tí ó lò tọ́kàn rẹ̀ ó balẹ̀ ẹni bẹ lórí àjò lílú ẹ̀ lò ló ń ṣe láti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ lórí sọ pé ṣe rí ìrìn àjò tí ẹ rí yẹn ìké kan ló jẹ́ nínú yà kò sí èyí jọ́nì kan tí wọ́n sọ pé jọ́nì kan wà tó peaceful ó wà restless eh, ó wà peaceful ó wà eh, comfortable ó wà kàn gbé irọ́ ni tọ́lọ̀ bá fẹ́ gbé àdánwò dé báyàn nínú àjò bọ́kọ̀ bá takú nǹkan mìíràn ṣẹlẹ̀ tí mo máa wò tó ti bá ń bẹnu létí mo bẹnu lu ara mi irú ìyá yìí nìyí jẹ ìwé ni kò wá nìkan lọ́wọ́ mọ́ ẹ mọ̀ yọ gba abẹ́lá ọ̀sùpánà wọ̀tàálá kó lè wá kún lórí àgbóyè tí wọ́n jù báyìí lọ nípa rí ọmọ ìyá mi mùsùlùmá tọ̀ àwà sí rẹ̀ tó tì lágbára pé o zakat sọ̀dà kọ́ọ̀tì ń kọ́ àwọn ọrẹ téèyàn ń ta láti inú islam ò gbóyè kan lé lórí kódà kó ṣe pé gbogbo tó fi ń ṣòwò kò ju one naira lọ kò ju thousand naira lọ ìgbàlè àmọ́ wáyé tó ṣe pé ó mú naira náà ó lóore púpọ̀ ká máa tọrẹ àánú lóore gan-an mọ́jọ́ ó dìgbà táwọn kan sí ìkan yóò wá dá ọ́n sára àwọn ará àwọn agánigan àwọn onígangangan ájíà ah, á bẹ́ẹ̀ ṣe ń lọ yìí tẹ́ bá rí afọ́jú lọ́jà ọba ẹfun hmm, lówó torí pé ìṣòro tá a pa ọrùn nígbà tí wọ́n lè ṣe sàárà tẹ́lẹ̀ ṣe ní ọ <laughs> ẹlòmí wọ́n wà ríran tí wà ní kó lọ sẹ́ gbogbo owó kan kó máa kó lọ bùn ya kan lé wọn kó bùn bàbá ka lé wọn nígbà tí wọ́n náà ìlú lára tẹ́lẹ̀ lóòótọ́ lòun dààmú lòun jáde láàárọ̀ òun wọlé ní òun wọlé lálẹ́ wàhálà lọ́tún wàhálà lọ́sì àwọn ya kan náà sì ń bẹ dájọ́ ń gbé náà àdúgbò fẹ́ẹ́ lọ́bọ̀ sí ń lọ́bọ̀ sí ń bọ̀ àwọn mọ̀ pé bó ṣe ń

nínú ẹ̀ní ṣe yàn irun àwẹ̀ ta wà yìí tó mọ̀mọ́ wò wípé mo fẹ́ ra ọsàn mo fẹ́ ra ápù mo wá kó sínú gbó wọn tó sì lẹ́ni sàárà ọlọ́run ó sì bẹ́ni sàárà fún yàn iṣẹ́ ńlá níwájú ọlọ́run bàbá lè máa ṣe eléyìí ìjọ tọ́lọ́run wa ara ò ní wá láti lè yọ tẹ́bá ti dáwọn tí wọ́n fẹ́ yọ zakaati yẹn ìgbà tí sì lówó lọ́wọ́ àti lè mú sísì jáde inú ẹ̀rùn lówó ẹ̀rùn lówó kò sí fàtún àìrùn lówó àmì òfowó wà yẹn ṣeré kí ni ṣéwọ̀ ló ní ni ṣéwọ̀ ló ní ni òun dààmú lóòótọ́ àwọn kan dààmú ju ọlọ́run orí kójọ mo ti sẹ́ fowó mi ràn án àfáà pẹ̀lú mọ bá mi pín owó mi a ní bọ́ pín a ní kí ilé ayé lè lọ gbó wa lọ́rùn bó ṣe ń pariwo pé wàhálà ló ń ṣe ẹ̀kìnní kan kó tó di tó dé àwọn kan ṣe wàhálà jù bẹ́ẹ̀ lọ ọlọ́ọ̀jọ́ yọ mo sì fẹ́ lọ ọmọ tó wá ní kìkì ẹ máa yọ kó máa sẹ́kù kalẹ̀ díẹ̀ díẹ̀ yẹn máa yọ ẹ̀tọ́ tọlọ́run ọba fáwọn èèyàn nú ẹ̀ mọ́jì ó dìgbà tó bá yẹn sọ pé ẹsẹ̀ fífẹ́ bí ìlànà mọ́ṣáláṣí kò tó mówó lẹ̀ torí tàdánwò bá dé kó lè rí ìkan ojú ọsìn wájú ọlọ́run àdánwò ó wà àdánwò yẹn ọ̀nà jẹ́ ẹ̀mú rẹ̀ àdánwò ó wà lágbára ó lè rojọ́ sọ́nà pé níjọ́ tó ọlọ́run ṣàánú mi ó lè rọjọ́ sọ́dọ̀ bọ́lọ́run subhanahu wa ta'ala árzìkì ìjẹ́ ìmú rọrùn ọlọ́dàgún sí àti bàṣẹ bàṣírí fún wa ẹni tí ó lè wa nínú ewu ilé ayé tó ní wa lára káàkì yọ̀ọ̀dọ̀ ẹni tí ò fẹ́ tí wa láti máa bèèrè jẹun lọ́dọ̀ rẹ̀ ọlọ́mọdé ìṣẹ̀lẹ̀ sí wa la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an ìhà tí islam kọ sí ní tó bá ní ṣe bẹ̀rẹ̀ ọ̀ta jóbìnrin ibẹ̀ láti tẹ̀síwájú ọ̀la insha Allah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.